ọwọ́ mà ti ń ta mí mo gbá géètì gbá géètì títí géètì má ò ṣílẹ̀kùn ẹ̀ṣẹ́ ìrọ̀mọ́kẹ́ náà ní gbọ́ pé wọ́n ń gbá géètì ilé àwọn ni ẹ́ látìgbà tí mo ti dúró bíi wèrè ní gate man yìí jẹ́ kó ṣílẹ̀kùn wá ríra ẹ̀ wò ọlọ́run. ta ni ah ẹ lọ ọkọ mi ṣé dáadáa ni ó mọ̀ ọ́ rìn ni o pípè tó pè yìí ó pè sí àsìkò tó dáa ilé ẹ̀gbọ́n ẹ̀ ni mo wà mo fẹ́ pè mí ò ní káàdì lórí fóònù mi kí n dẹ̀ tiẹ̀ ránú àkáǹtì mi àwọn yẹn tún wọ wèrè wọn tún wọn nẹ́tíwọ̀kì ò tún lọ kọ́kọ́ bá mi tiẹ̀ sẹ́ndì káàdì náà bí ó ṣe ní five hundred naira bá mi sẹ́ndì ẹ̀ kí n tiẹ̀ fi pẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ kó wá sí géètì òdà nísinsìnyí ni o mo ti wà ń bí tipẹ́ ebi gan pa mí ẹ ẹ ṣé àbá mi sẹ́ǹdì ẹ̀ ń sìn sìn sìn sìn sìn jọ ó ṣe ọkọ mi ó ṣe. ah ah ah Rọ́mọkẹ́. Hello mami mo ti wà lẹ́nu géètì yín tipẹ́ tí mo ti ń gbá géètì látàárọ̀. ẹnu géètì ọ̀dọ̀ wa. géètì máa nà wá sí géètì ṣé wọn náà gbọ́ pé wọ́n lu géètì ilé yín ni bí mo ṣe ń gba tó látẹ̀ni. màmí géètì máa yẹn ò lè ṣí kò ní fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ òun ara rules and regulations ilé yìí wọn ò bí dako ṣí. kémi wá bá a. experiment at least ẹ ti sọ fún mi two months before now. bí ẹ ń bò ń lé wa láti wá kí wa ẹ kàn lè two months in màá sọ pé mò ń ní màá ti sọ fún ẹ ó dàtí ẹ wá sí géètì náà wá sí géètì náà. èyí rules and regulations náà. màámi I'm going to tó ṣẹlẹ̀. hey, wò màámi ẹ padà sílé ẹ lọ sùn ẹ ṣẹ̀ṣẹ̀ wá book appointment at least màá mọ̀ pé ẹ̀ ń bọ̀ màá lè ṣe yín lálejò màá àrẹ́jì màá ṣe ṣe ti gbọ́. lọ́mọ kẹ́kọ̀ọ́ fún mi kí n máa lọ ilé ẹ gbà mí oṣù méjì ló yẹ kí n pè kí n tó wá rọ́mọ mi ayé mi ilẹ̀ ti mọ́ mi sí gbangba báyìí o ilé ò mà ṣe padà sí i kan ń ṣòro ládùúgbò wa lálẹ́ yìí ẹ́ wọ́n sọ fún mi pé mọ́mí ẹ̀ ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. mo sí kókó ni wọn sọ fún mi pé àwọn ń bọ̀ wọn kò pè mí sí pé àwọn wà lẹ́nu gate pé gate wọn ò ṣílẹ̀kùn fáwọn. nǹkan tí ń ṣe ẹ o. mi ti wá níbo ló wà ń lọ. níbo ló mo ti ti ilẹ̀kùn ló ń lọ bó ló ń lọ. ilẹ̀kùn tí mo ti tì. babe. yeah. jọ kí ni reason tó ṣe tilẹ̀kùn yẹn. ọkọọrọ mọkẹ ìwọ náà mọ̀ wípé ó wà nínú rules and regulations wa pé tá bá ti wọnú room báyìí kò sẹ́ni tó lè jáde mọ́. babe náà wọn bí yẹn ló wà ń tà ń bẹ yẹn. jọ tó bá jẹ́ màmá mi ni kí ló fẹ́ ṣe fún wọn. àbí ah, ìwọ gan wọn kì í sí wọn ṣe bá fẹ́ wá síbi wọn book appointment wọn sì gan sí mọ already. no no no ò ní lè ṣe báyìí fún wọn máa rò pé plans work ní láàrin mi àti ẹ̀ náà. ṣebí màmí ni wọn mọ̀nà lé wọn mo máa fà ìwé ara wọn máa bọ̀ lórí ilé ìjẹ ọkọ mi. babe na o. ọkọ rẹ mo kẹ́mi ìdí ẹgbẹ́. gba nǹkan tó ń ṣe yìí ṣé kò rí bákan lójú ẹ ni. ní kálukú ló ní pẹ́ẹ́lẹ́sì títí ẹ̀ lọ màámi gan ní tiwọn. ṣebí màámi ni ìgbà táwọn náà wà kékeré wọ́n enjoy ara wọn náà ìfà táwọn àtọkọ wọn bá fẹ́ ṣe nǹkan báyìí wọn máa ní ká excuse àdèmàbọ̀tà àmójú straight. màá mi mojú wọn wá gbé yẹn sọkàn ó tiẹ̀ jẹ́rìí màá mi wá ti lọ gan ìtòfin dúró sílẹ̀ yẹn sìn máa bọ̀ máa bọ̀ ọkọ rẹ̀ mọ́kẹ́. Ah. gba transfer? Bẹ́ẹ̀ni ma. Okay. Orúkọ bank? Access Bank. Account number? Is It's seven. Mm-hmm. 62. 62. 3000. 3000. 75. Successful. Mm, okay. Mm. okay. Um, second one by the right. Right? Yes, I'm to go. my dear. Okay. hòtẹ́ẹ̀lì ni mo sùn sí nítorí wípé mo mọ̀ wípé wọ́n fẹ́ ṣòro ládùúgbò ó ní òjẹ́ lè wálé mọ́. hòtẹ́ẹ̀lì hmm. màmí ẹ má bínú o mi mi ò fi pé sista mi lè ṣe nǹkan tẹ́ sọ pọ̀ ṣìyàn ṣe máa ti mọ́ gate ah. possible now. Ah, bọ̀dá mi ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí ṣé ká máa sọ wípé màmí ń parọ́ ni ah. màmí ò lè hmm. parọ́ náà á ti ẹ̀ dáa fún ẹ. àmì o. ṣé bí hmm. o pè mí sásìkò gbà náà. bẹ́ẹ̀ni màámu. tí mo ní mi ò ní káàdì lórí fóònù ìwọ ló sẹ́ndì káàdì sí mi tí mo ní mo fẹ́ pè pé mo wà lẹ́nu ọ̀nà géètì tí mo ti ń kan géètì ọ̀nà tí wàá gbà parọ́ dà. màámi ṣẹ́rí um, mi ò sọ́kàn ẹ̀ parọ́ hmm. but the thing is i don't want to believe pé àǹtí mi lè ṣe nǹkan tó sọ pé kí ló fẹ́ sọ pé àwọn jẹ yó. Oh. Um, mi ò tí ì believe ẹ jẹ́ kí n pè wọ́n ah, ah. sister mi gbà tó àwọn mo gbóyó Hello, sister mi. Hello, Fẹ́mi. Ẹ káàárọ̀ ṣe apá. Báwo Yeah, um, mọ́mí parọ́ kan imi yín bíbá yín sí mo dẹ̀ ti jà fún yín pé ẹ ò lè ṣerú ẹ̀. Wọ́n ní páwọn wá sílé yín lánàá pé How true is that? femi mi ò lè má mi síta kò jẹ́ pé mi ìfẹ́ kán bírèkì kan nínú àwọn rules èmi àtọkọ mi ni tí màmú bá fẹ́ rí mi àbí ọkọ mi. wọ́n ní láti book appointment kan tó rí wa nǹkan tá à ní ní plan tẹ́lẹ̀. no um, ẹ má bínú o like mọ́mì tó bí èmi àti tó dẹ̀jẹ̀ lé wa lórí. mo mọ̀ pé màmí tó dẹ̀jẹ̀ lé wa lórí ni mo mọ̀ náà o. Eh? Fẹ́mi ó yẹ kí wọ́n understand wo màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ later. Eh, eh, hello. Oh. ṣé mo sọ pé mi ò mọ̀ pé àwọn ọmọdé jẹ̀lé wa lórí àbí nǹkan tí mo ṣe yẹn ò dáa. ṣé ó ti pa ó ti pa mọ́ ọ̀rẹ́ náà létí ó ti pa mímí náà létí. tí mo lè fi ti ara yín gbọ́ yẹn kéèyàn máa sọ fún ìyá tó bíyàn lọ́mọ tó dẹ̀jẹ̀ hmm. léyàn lórí pé ó gbọ́dọ̀ seek for permission kó tó wá sílé òun kódà ó pọ̀ jù fáǹtì mi. ẹ tiẹ̀ má dára yín láàmú ẹ filẹ̀ ó ti kan yìyẹ́ má pa nìyẹn èmi náà dẹ̀ ti rọra pátì sẹ́gbẹ̀ẹ́ kan ṣẹlẹ́yìn tẹkù ẹ̀ tí mò ń wò wájú mi yìí ọlọ́run adé ẹ̀ dúró kẹ́dígbà ó ti yọ rẹ̀ pé òun ṣọmọ mi nìyẹn mi nífẹ̀ẹ́ yìí méjèèjì ṣàwátì lágbára ọ̀nà. Ah. Ah. <laughs> ó ti kàn yẹn má pa <laughs> oṣù méjì lèmi tó máa sọ kó tó di wípé mo wálé àwọn mi ò gbọ́rú ẹ̀rí láyé mi. èmi kò gbọ́ rí. Ah! bẹ́ẹ̀ ni bí mo ṣe máa ṣe nǹkan mi ni kò dé lè yí padà báyìí là ń ṣe nílé wa èèwọ̀ bòmíì ni ṣó ti yé ẹ. <laughs> anyway alright everybody ló ní right sí without any obstructions ṣùgbọ́n tí ojú bá ń ṣe pin a máa ń yọ̀hàn ni kó lè mọ̀ pé ohun tó ń ṣe ò dáa ìwà tó wù sí ìyà tó bí ẹ lọ́mọ ó kù díẹ̀ káàtó tó bá rẹni sọ fún ẹ ó burú jáì. bẹ́ẹ̀ ni. pẹ̀lẹ́ o adviser jẹ́ kí n sọ kí n ní fún ẹ tó bá jẹ́ ìwọ náà ló wá sí ilé mi tí o book appointment pẹ̀lú mi àbí tí o béèrè lọ́wọ́ mi pé ṣé o lè wá tó kọ̀ já wá ní ẹ̀ ọ́ mo máa lé ẹ dànù ni. <laughs> ìwọ náà mọ̀ ó mọ̀ pé mi kì í rìnrìn ìdọ̀tí tílé oge tó gé jẹ ìwọ ló pè mí tó ló fẹ́ rí mi ni mo ṣe wá. bẹ́ẹ̀ ni. ó dáa o ẹ wá máa lọ because èmi ń lọlé ọkọ mi ò ní pẹ́ dé gbọdẹ̀gbọdẹ̀ má bá mi lé ara rules and regulations wa nìyẹn ṣó wá rí tí ìwọ bá ti wá marry tó ti ní ọkọ o lè ṣe rules and regulations tó bá wù ẹ́ ṣùgbọ́n pé bible náà ní ten commandments <laughs> rules tèmi nìyẹn <laughs> o oh, ó ti yé mi ara ẹ kọ òótọ́ ọ̀rọ̀ ó ń bá ẹ lọ. ó lè jàre. When you see them, no be say oh, na their lifestyle oh. ọkọ mi kí má ti fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ àbúrò ẹ ẹ̀yin náà wọ̀ wọn madam <laughs> nígbà tó dẹ̀ ti ṣetán níléèwé báyìí ó wá sọ fún mi pé bóyá kò tiẹ̀ wá bọ́ sọ́dọ̀ fún ọkàn bí náà rẹ sọ̀rọ̀ mo dẹ̀ ń rẹ sọ bíi pé ni. nǹkan tí mo sọ fún náà nìyẹn pé tí mo bá ń gbé lọ́dọ̀ yẹn iṣẹ́ tí mo ní kẹ́ bá mi wá yẹn á lè yá kíákíá tí má dàwà ríṣẹ́ yẹn tán tẹ́ bá níbi kí n máa gbé lọ́dọ̀ yín o tẹ́. ẹ ṣe máa mi ẹ pẹ́ fún wa iṣu ọmọ tó ń jiná fún yín yìí lágbára lọ́wọ́ Ọlọ́run á jiná fún yín jẹ ikú òde nípa yín báyìí lágbára Ọlọ́run ẹ màmí ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. ah kí ló dé ọkọ mi ah ilé ẹni ni mo sàn ká mọ kíkan àbúrò ẹni tó ń fẹ́ nìyẹn kó ń gbọ́dọ̀ ẹ lóhùn. màámi kọ́tẹ́ ń sọ yé mi ẹ kàn jẹ́ kí tèmi náà yé yín ni kò ń ṣe pé mò ń sọ pé àbúrò mi ò lè wà pẹ̀lú mi. Ah, ah. ṣé ìdórí ẹ̀ ló ṣe bójú jẹ́ báyìí ah. mo fẹ́ kó mọ̀ wípé ẹ̀yin lójú mi ni ẹ o tí mi dẹ̀ lè jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ ṣẹ́rí màámi tó bá jẹ́ tọ̀rọ̀ ṣẹ́ ni bí mo ṣe mọ̀ pé àbúrò mi ti fẹ́ ṣe tán òun ni mo ti bọ́ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ṣètò understand lórí ọ̀rọ̀ ṣe so nǹkan tí mò ń try láti sọ ni pé by the time tí yẹn bá máa pè mí àbí tèmi bá ti kọ́ ọ lẹ́yìn sí ìfọ̀rọ̀ ṣe pé ok afa àbúrò mi ti ṣetán ṣó lè wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ ẹ̀ mm-hmm. ṣètò understand tó bá dẹ̀ sọ fún mi pé ó ti yá ẹ ẹ aṣẹ́wàá mọ next step ta fẹ́ take lágbára ọlọ́run tí ẹ máa bọ́ sí kọ́lá ó ṣe fún mi lọ́kàn balẹ̀ nígbò dẹ̀ ẹni kò lè bọ́ sí kò lè bọ́ sí mọ́ wò pé ah, <laughs> iye kan alábàá náà ṣáájú mẹ́ta lọ ẹ̀ ju báyìí náà lọ lọ́wọ́ ah, mi. àtẹ̀wé kọ́ yẹn sọ̀rọ̀ bọ̀ yẹn ni ò jẹ́ kó yẹ yín sá. ó ṣe ọkọ mi lówó orí mi ó dáa o tó bá yẹ pé tẹ ṣe fẹ́ nìyẹn kò sí problem ṣùgbọ́n láti sìn lọ tẹ bá ti ń fún mọ́mì ní owó oúnjẹ ẹ máa máa fẹ́mi náà ní pocket money o. Ah. ọmọ yìí ẹ ṣé kò ń fún ẹ lówó tẹ́lẹ̀. ẹ ṣé o má mi. ṣé o ń gbọ́ ṣé orí mi tó dorí ọ̀rọ̀ kan. tí ẹ ò jo owó lọ gbogbo nǹkan ló fi jọ bàbá mi. ojú òun ni. Ah, ah. ṣé mi ò ń fún ẹ lówó? òkè kówó yẹn pọ̀ sí i. mo ń wò mi ìfẹ́ nídìí sáfíìsì jẹ̀bú àti títí mọ́nú lé kò sí nǹkan kan tí wọ́n ń ṣe fún mi ò ní ìdúró ọmọ jẹ́ kó máa babe mo ti gbàgbé pé mo mọ̀ ẹ́ àbí mo ti mọ̀ pọ́n ti ṣe mi ma bínú kí náà ṣe fún ẹ kí náà ṣe. wọn ò ṣe mí mi ò kàn ní ìdí sáfíìsì wọn mọ́ ni kò rí lè sí nǹkan tí wọ́n ń ṣe nílé mi ò ní ìdúró orí mi ní ìjọ ọmọ náà mo ṣe wọ jẹjẹrẹ tí mo wọ búbu bí mo ṣe wà nínú ilé yìí sìn ó yẹ kí n wọ bomb àti bra ni tàbí kí n má wulẹ̀ wọṣọ rárá bó ti jẹ bó sìn ó lè wọlé ó lè lòun fẹ́ rí ẹ títí náà ó lè rìn gbèrègbèrè ọmọ máa rí gbogbo ara mi. ìyẹn náà ṣe ò ní privacy àbí. no exactly mi mo need privacy. ẹ ò ń ṣe problem màá sọ fún jẹ̀bú àti títí ń sìn pé kọ́ máa wà sí mi bí odi wa mọ́ kọ́ máa dúró sọ́dọ̀ tiwọn tàbá ní ìdùn ọ̀la mo máa pè wọ́n is that okay by you. no no no nǹkan tí mo fẹ́ kọ́ nìyẹn like kọ́ máa sí nínú ilé ìmọ̀ rárá kí Ìjẹ̀bú lọ kí títí náà lọ kí èmi àti wà nínú ilé yìí. babe má ṣe bẹ́ẹ̀ náà jọ ok tán bá ti lọ tó ń sìn ta ló máa máa ṣí gate ta ló máa máa assist ẹ fún gbogbo tó wà nílé ṣebí àti ṣígèètì ni tí o bá ti dẹnu ọ̀nà kan pè mí tàbí kò hàn máa wá ṣígèètì fún ẹ kò ṣiṣẹ́ kankan nu lẹ́yìn náà máa ṣe fúnra mi ìyàwó mi má ṣe bẹ́ẹ̀ jọ̀ọ́ torí Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ má jẹ́ káwọn èèyàn rí bí ẹni pé òkè ìyàwó ẹ̀ ló ti rù tán yẹn ìyàwó ẹ̀ ló ń ṣí gate òun ló ń ṣe gbogbo nǹkan nù lé òun ṣọmọ ọ̀dọ̀ torí Ọlọ́run. bíbí èmi ni mo ní wàhálà yẹn jẹ́ kí n ṣe jẹ́ kó ah. máa lọ. mama chin topic. ah baby yes, tí contract yìí bá fi lè bọ́ sí i a ti wà lókè òkè pátápátá la wà yẹn o tá a tiẹ̀ ní jábọ́ mọ́ láéláé. o máa bọ̀ sí lágbára ọlọ́run èmi náà bọ́ lọ́n tá à ń sìn kò kí n ṣọ́ba ká èmi ti nígbàgbọ́ pé bá a ṣe rò ó báyìí bẹ́ẹ̀ ṣe sọ báyìí ọlọ́run ti fàṣẹ sí. àmì o ọlọ́run kọlọ́run fàṣẹ sí ni in fact ní ìgan ò lè wéètì rárá. Ah. <laughs> mo jẹ́ ìyànkú ni èmi gan mú ìwà mi ò lè wéètì ẹ eh? ta ni nǹkan rí o. kò sí o ìyàwó mi tí mo ṣe wáyé gbogbo last card mi ni mo rẹ́dí láti ná sórí ọ̀rọ̀ ṣẹ́yìn ó ń láti bọ́ sí ní gbogbo energy mi pátápátá dẹ̀ ni mo máa put because opportunity ni tí o gbọ́dọ̀ yẹ wálẹ̀. kò ní í yẹ lágbára Ọlọ́run. ha ah, àmì Ọlọ́run. bó ẹ ṣe sọ ẹ Ọlọ́run ti fàṣẹ sí ó dẹ̀ máa bọ́ sí lágbára Ọlọ́run ọwọ́ yín báyìí òun ló máa já sí. àmì àmì baby thank you so much baby. ọkọ mi hmm? síbẹ̀síbẹ̀ nǹkan tó dáa ó fẹ́ àdúrà hmm. eléyìí tó kù káàtó náà ó ń fẹ́ àdúrà á ní dákẹ́ ni o so a tún máa ma gbàdúrà sí ni a máa ma fàdúrà máa fi gbé ní ìdìbà ẹ̀ ìyá aládùúrà <laughs> ìgbà wo lẹ gbàdúrà tẹni kí n tẹ́wọ́ tí mi ń tẹ́wọ́ oh. ẹ ní aládùúrà ẹ jẹ́ kí iṣẹ́ òru bẹ̀rẹ̀. Ah, ah, iṣẹ́ kí ni mo gbà <laughs> ìdùnnú ọkọ mi ni ìdùnnú mi. ọ̀dà <laughs> mi ojú ni mò ń tì o torí mo ní size ìyàwó yín lọ́wọ́ kí ìyàwó yín máa sọ fún mi directly pé mò ń tojú bọlé nílé ẹ̀gbọ́n tèmi. Sàmìsí, hmm. má bínú. Gbà pé mi ni mo ṣe ọkàn ṣàfihàn mi. Ṣètò Rastan, màá bá sọ̀rọ̀ ọwọ́ mi ṣẹlẹ̀ mọ́. Kò tí ẹ lè ṣẹlẹ̀ mọ́. Kò lè ṣẹlẹ̀ mọ́ láyé. Because láti èmi lọ, mi ò tún délé yín mọ́ forever and ever bẹ́ẹ̀ má wọrí o tí mo bá délé màá sọ fún mọ́mì because mọ́mì yìí láti jọ yín kúrò ní ilé ìtẹ́kọ́ sí i. èmi sì náà ṣé fọdún mò ń bọ̀ mò ń sọ fún ẹ pé kó má bínú náà ni ọmọ kẹtọdẹ ń wọ èèyàn ṣe irú èèyàn bẹ́ẹ̀ ò bóyá ní mood swing ni. mood swing. irú mood swing wo nìyẹn irú mood swing wo nìyẹn tí mo fi mọ̀ yí ọkọ wọn ṣé wọn ò rí mi rí ni àbóyá ẹ̀ṣẹ̀ rí mi. Yẹ́misí má bínú èmi fúnra mi máa bá Rọmọkẹ́ sọ̀rọ̀ òun lè máa change ó máa fúnra ara ẹ̀ bẹ́ẹ̀ ṣe tí wọ́n tán máa bínú fi yá mi mo dẹ̀ fọlọ́run bàbẹ̀ má jẹ́ kí wọ́n mú wa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti ìyàwó mi ọmọ wa ọmọ màmá wa ọ̀tọ̀ ní nǹkan tó mọ̀ pé ṣe tí wọ́n tán. kí ló ń ṣe ẹ̀ náà lọ́jọ́ kò kí ń jẹ́ kí wọ́n ṣe ẹ́ lálejò. ọmọ ah, ah. orí ẹ má ṣe ní lálejò mo ti fẹ́ máa lọ lẹ́ yẹmi sí ṣó ti gbàgbé pẹ̀gbọ́n ẹ̀ ní mi ni mo mọ̀ ẹ́ náà inú ló sì ń bí ẹ̀. ok no problem jẹ́ kí n ṣe hundred k ṣe kan ṣòwò cap. ẹ ṣàfẹ́ búrẹ́dì mi ṣá. yẹmi sí yẹmi sí má bínú ìyàwó ẹ̀ náà ni má bínú ṣùgbọ́n. I wanna freedom ilé aládùn ilé aládùn máa di kíkan. Ah, bọ̀dá jọ mí lójú ẹ mí lójú gidi gan ni o ẹ jọ mí lójú aláìtàlá ẹ jọ mí lójú gidi gan ni. Ah, kí ni mo ṣe ìjẹ̀bú. ìjẹ̀bú. sáà ṣé o ṣọ̀pọ̀ ọ̀kẹ́ kí lọ́ọ̀rẹ́ mi ṣe fún ẹ. rárá orúkọ wọn gbìyànjú àti jẹ kó ṣe kiri <laughs> torí ṣọ̀fọ̀ wọn jẹ́ jọmí lójú mi dẹ́ o ṣọ̀fọ̀ ó jí dandan kí ọlọ́run ṣe kiri kó jọ́ dédé ẹni lójú ọlọ́run á dẹ̀ ṣe kiri a surprise ẹ ni. ìyẹn ló ṣe wá sọ pé mo jọ lójú gan mo jọ lójú gan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sá. serious ó sọ pé bọ́bọ́ jẹ bóyá ìwà òkè I just got back from Linde, Ine, Ine. Ine? Ine. Ah, o ní ìdàbẹ̀rẹ̀ mi. Ah, mo ti gbà. Ah. Ẹ jẹ́ mi lójú. Mama. Ṣé wàá pa? Ẹ kàn. Ṣé ṣẹ̀ṣẹ̀ ń dè ẹ má ṣẹ̀ṣẹ̀ ṣílẹ̀kùn wọn náà. mi ò ah. babe. ṣẹ̀ṣẹ̀ ṣílẹ̀kùn wọn náà kàn dé kàn dẹ́jú sọ̀pọ̀ ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n ti fi lọ́dọ̀. Ah, ah what's that mo ò láì kí n máa dí ẹ̀mí o o sọ fún mi pé òun mú stranger bọ̀ nílé o kò mú wọn wá wọn ò book appointment wọn sọ pé àwọn bọ̀ wọn ò lẹ́tà wọn ò ṣe wọn kò di okò wọn wá what's that. Rọ́mọkẹ́ ah. be reasonable for once now. How? jọ mi lójú torí yẹn ọ̀rọ̀ business ló wá bá mi sọ́nù lẹ́mìí and okay jọ má bínú àbúrò mi tó jẹ́ kó wọnú ilé náà jọ ṣe àlejò lòun náà. nobody is above this law. okay i know what to do uh, má bínú wá lọ bá mi ṣọ̀rẹ́ mi lálejò. kí ló sọ. o gbọ́ mi náà wá lọ ṣọ̀rẹ́ mi lálejò. ṣé o ti gbọ́ nípa ọ̀rọ̀ yìí àlejò tó bá fòrò wọ̀rọ̀ ìgídá ló máa jẹ tó bá ya ẹ wà lọ sóúnjẹ fọ̀rẹ́ ẹ torí wọn kọ́ lẹ́tà pa àwọn bọ̀ rí wọn kàn máa yálé onílé káàkiri wọn ò ní fíyàn privacy yàn wọn ò ní kọ́ lẹ́tà pa àwọn bọ̀ wọn kàn gbajúlé káàkiri. but why are you doing this to me now. mi ò burú náà ìwọ ló fún mi privacy mi ìwọ ló ń kóyàn wálé ó dẹ̀ ti gbàgbé rules and regulation. Ah. to God you are hurting me. má bínú wà á tẹ́ ìdí sálẹ̀ jù ìbí kọ́ ló wá wá. ẹ mọ̀ lẹ́lẹ́ yìí o ah, ọkọ mi eh, ọmọ ọlá mọ̀dọ̀wọ́ ọlá tẹ̀lé báwo ni. Ah gbogbo ẹ̀kẹ́ rẹ nínú yìí ìyá rẹ ń kọ́ àti bàbá rẹ ṣé mo bá wọn lé. my dad is not at home but my mom is inside. ẹ mọ̀ pé èsì ọkọ mi. Ah. Mami. Ẹ káàárọ̀ mà aya mi mo lálùbáríkà báwo ni. dáadáa ni. Ah, gbogbo nǹkan kan. àdúpẹ́ fọlọ́run. tiẹ̀ sí nǹkan sí mi lọ́rùn gbogbo ìgbà. ó tójọ́ mẹ́ta inú mi ti ẹ̀dùn láti rí yín. sẹ́sà bínú pé àpèyàn tó wá o. <laughs> Ah, ah, bínú kẹ̀ nínú ilé ọmọ yín rárá o màámi gbogbo ọ̀nà báyìí ló gba yín ìjọ́ tẹ́ bá ti fẹ́ wá báyìí ẹ ṣáà máa bọ̀ ni torí tèmi bá ti rí yín báyìí inú mi máa ń dùn ni. bẹ́ẹ̀ tiẹ̀ rí ọmọlá o ṣeun dọ́bílójú ń kọ́. Ah, <laughs> wọ́n máa ti jí jáde ní tiwọn. jímúná ló fi tòní ṣe ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní appointment torí ẹ̀ náà ṣe tètè jí jáde. ó ti yé mi agbára ọlọ́run gbogbo ẹ̀ ló máa dáa àdúrà mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò ní já sásán lórí yín. àmì màmí ẹ ṣe ọkọ mi ẹ ṣe òun dúpẹ́. <laughs> mo mọ̀ pé ẹ jẹun kẹ́ tó kúrò pé ń bọ̀ bí o. mo ti dẹ́nu. Ah, <laughs> màmí kí lè á fẹ́ jẹ gbogbo nǹkan tó bá ti fún mi. ṣe ti ẹ̀rí lè tẹ́ ti wá yìí ní lọ ṣe kí n tó fi yín lẹ̀ pé kẹ́ máa lọlé hmm, ó máa tó ọ̀sẹ̀ kan. Ah, ah. mo kàn wá rí ọkọ rẹ fún nǹkan kan ni èmi tó jẹ́ pé tọkọ rẹ bá ti dé bí n bá ilé sùn fẹ́rẹ́ ọlá mo ti délé. Ah, ara ò má mi ẹ̀ lè lọ o pé mo wá fi yín lẹ̀ ó kéré jù ẹ lò tọ́jọ́ mẹ́ta. tí mo ṣe wà yìí òde kan wà tájọ máa lò wọ́n ti fún mi láṣọ bẹ́ẹ̀ ni. lérò àwa yìí náà sì lè lọ. Ah! <laughs> kí ló ṣe é. bujú para bujú bujú para wọ́n ní wọ́n wá mi wọ́n ní wọ́n wá mi ami Francisco kíkorò ni wọ́n ń pè mí Francisco tẹ̀. ẹ ò rí iṣẹ́ ọlọ́run ọba ah! ìlọ̀ ìyá oníbodè máa pọ̀ òun ọ̀gá òdìgbé sunu mọ́tò o. Ah, ìjẹ̀bú ìyàwó mi ò gbọ́dọ̀ rìpọ́ọ̀tì ẹ̀ fún mi o. Ah, hundred tó àlè o ewu tẹ́mírí èsì kújò títí gángan orí kún ẹ̀ bá wí ní sùn nísà òun lè máa sábà disturb bọ́ tèmi hundred lè mọ̀ ní ìdúró ọ̀rẹ́ ìbẹ̀rẹ̀ náà á fi gbàgbé ìbàjẹ́ sọ̀kọ̀ ọ̀pọ̀ ìsọ̀kọ̀ tó wà gbé oúnjẹ bí máa ń dúró sápà <laughs> nọmba one. ẹjọ́ ẹ̀ pọ̀. ẹjọ́ ẹ̀ ah. pọ̀ then nǹkan tí fẹ́ sọ fún ẹ náà ni pé àtiwọ àti títí ẹ má disturb ìyàwó ah. mi kò gbọ́dọ̀ fẹjọ́ yín sùn mi. ẹnì ṣẹlẹ̀. no problem. ẹnì ṣẹlẹ̀. ṣe ló ṣe mí bẹ́ẹ̀ ni pé kò má lọ. ah babe babe kí n lọ sórí ẹni tó bá ṣiṣẹ́ òun ló jàre iṣẹ́ I have to go and work I'm a no now. okay. I love you. I love you. Mm, see you soon. Hey! Ah, and she gets it. I can't hear more. I just All right, babe. Ẹ wo bí báyìí, mi ò ní ọ̀rọ̀ kankan tí mo fẹ́ bá yín sọ. Ẹ kọ̀ wọlé kẹ́ kó ẹrù yín. Ẹ ah. eh, madam, ẹ eh, mo fi ọlá láúláwọ̀ lápọ́tà ńlá bìláyà mo fi bẹ́ẹ̀ jọ ẹjọ ọmọ torí ọlọ ẹjọ ẹ má jẹ́ kí yẹn ṣẹlẹ̀ sí mi ẹ má jẹ́ kí yẹn ṣẹlẹ̀ ṣẹ mo sọ fún kóníyàn bá ti dúró títí ké bá ti nẹ nẹtíwọkì ó lè ṣe transfer kó bá ṣe kiri kó má lọ ẹjọ kébi ewu ẹ fẹsọ kí n lọ yẹ fún mi ní lìṣọ ẹ má sọ fún báwo mi ti kú yẹ fún mi rè kú mi kú kí n lọ sí lìṣọ náà kí n lọ èmi rè jẹ sọfọ mo ti gara ní kò sọfọ mo ti bó olówó ṣiṣẹ èsì ń yẹ fún mi má madam ah. madam ẹ jọ̀ọ́ kò síbi tí mo fẹ́ lọ ìwọ̀nba owó tí mo gbà náà ni mo fi ń gbọ́ bùkátà àwọn aráalé wa madam ẹ jọ̀ọ́. ẹ ṣe o ah. ṣé rí iṣẹ́ yín fẹ̀kàntẹ́lẹ̀ náà kò sí nǹkan tó wà important tẹ́ ẹ̀ ń bá mi ṣe ìbí ah. kí wọ́n ṣí géètì kí wọ́n fọ ọbọ̀ ó tán ẹ máa lọ mo dẹ̀ ti ṣètò owó lẹ̀ fún iṣẹ́ àpẹ́ mi ò jẹ́ yín lówó rí náà tẹ́lẹ̀ máa fún yín lówó yín sìn ẹ máa lọ ẹ ṣe o. ẹ jọ padà ẹ mọ̀ràn ìṣẹ̀lẹ̀ ìṣọ̀fọ̀ mm. àti owó sọ̀fọ̀ ẹ má máa fún ẹ ní ìwé owó yẹn. ṣé mo sọ fọ nínú ilé a máa láàgì dédé bẹ́ẹ̀ ṣé máa ṣe rẹ ni ẹ mọ̀ràn ìṣẹ̀lẹ̀ ẹ wò owó rẹ fún ẹnu yẹn ẹ ṣe kiri ẹ bá sọ ẹnu àfún ẹnu wo ẹ jẹ kákọ̀ máa ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ṣé mo sọ fọ Yorùbá rẹ lọ́kàn travel kan padà dé wọn ẹ bẹ̀rẹ̀ abẹ́ òṣìkà ah sorry ẹ̀ ń fi òṣìkà. mo láìkí ẹ ó mọ̀ọ́rọ́ sọ dáadáa ṣé wá rí wọ o ò ní lọ lásán o ah. mo máa pe ọlọ́pàá sí àwọn náà bá mi gbé e kúrò nílé ó yá ìwọ wọ́n lọ́kọ̀ wọ́n lọ́kọ̀ kẹ́rù ẹ̀. kú omi báyìí ee kọ́lẹ́tà síta lẹ́yìn wà á rí iṣẹ́ ṣe bíbá kọ́ ló ṣe débi ẹ ṣe o ó yá mọ́ni kẹ́kẹ́ ẹ̀ ẹ́ ẹ́ kẹ́kẹ́ tó ta ló mú wèrè wá ó ní ẹ̀bẹ̀ là ń bò ṣìkà ẹ̀bẹ̀ ló má bá wọn yá ilé idiot. ilé aládùn ilé aládùn máa di kíkan. Ah, ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lè wà lẹ̀ ìyẹn má dẹ ó má tójú sí mi jọ nígbà fẹ́ bí ọ̀rọ̀ kan náà rẹ̀ ṣé ìwọ ṣe madam dán. àtọ mi ò ṣẹ̀wọ̀n kí ni mo fẹ́ ṣe fún un àbí àbí ká kọ̀ ga ni. ọ̀ ọ̀ kí lè kó èkúkú gbé petrol kó dà sínú náà ó bá sọ fún madam bó ṣe wáyé òun ló ilé ká pé ọ̀gá ọ̀gá rẹ̀ jọ sọ fún ọ ti mú mú mẹ́kọ̀ọ́ tí màá tún wá padà sábúlé ni. tẹ́lẹ̀ nǹkan bẹ́ẹ̀ tù fẹ́ lọ ilé rò má lọ ilé làbọ̀ sílé oko ah, ah, wo ẹni rẹ̀ bá ti travel kó sọ ilé nù ó ti sọ àpò ìyá kan ilé rò má padà sí. Eh. ṣé mo tẹ̀ mú náà lẹ́gàn náà. sórí bó ṣe rí èmi mo mọ bí mi lọ ìwọ rí mọ bí mi lọ tó sọ fún nọ́mbà six àyè gbà mí sweet ọdọ yìí fún mi máa láṣẹ kiri ní má máa lọ bí fún mi dẹ̀ máa rí mi kó ṣe kiri kó tá mi nínú tó sọ fún ọmú máa bu tutù ká ṣe kiri ká lè fẹ́ kún jẹ àgbẹ̀gbọ̀ bí mo ṣe lọ ìlú lọ́mùlọ́mù má ṣe gé tilẹ̀ ilá pé má dààmú lè jẹ́ ọ̀gá tẹ̀ sọ́fọ́ má ṣe géètì lẹ̀ kó wá ṣe kiri kó wá ti géètì o kó bá dẹ́ ti géètì àìdá àwọn rọ́ọ̀bù wọn àwọn rọ́ọ̀bù wọn ẹ̀mí rántí ní bàtì hundred èmi lọ́rí yẹn hmm. bóyá kó la gbé ọ̀kadà àbí uber ló fẹ́ ọ̀dà ọ̀dà ni uber. àwọn aṣíwájú bọ́ ń ṣe ìlú àwọn tó rẹ̀ wọ́n ìyàwó olè ọgbọ́n dẹ̀ la fi ń gbé ọkọ. ẹ eh, ẹ kú léde eh, èmi náà tiẹ̀ kí n wá sọ́dọ̀ ẹ kí n wá fara mọ́ ẹ kó má di pójú ń ro ẹjù pọkọ ẹ ò sí lé ẹ ẹ títí aago méjì títí aago méjì màá wá títí aago méjì ó dá ọkọ mi ó ṣe o ó dàbọ̀ ó dọ̀la ok. màámi. ọkọ mi. bó lẹ ń gbìyànjú àti lọ. ilé ẹ̀gbọ́n ẹ of course. ọ̀dọ́ bọ̀dá mi nìyí. èwo la mọ̀ràn bí ni ọ̀yọ́ bọ̀dá that meaning, ìdí sọ fún mi pé àwọn ò ní sínlé páwọn travel. n fẹ́ lọ fara mọ́ ìyàwó ẹ̀ náà ni kó má ṣe òun nìkan lé àbí. Hmm. ìyàwó wọn eh. ẹ jọ̀ọ́ ṣé wọ́n sick ni Abi wọ́n lóyún Abi wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ àbí kí lẹ fẹ́ lọ ṣe ń Eh, ẹ dúró kí la ṣe fẹ́ sọ̀rọ̀ tiẹ̀ yìí sínú kí n dé kí n tiẹ̀ ó sick ni ó bímọ ni kí n tiẹ̀ mo ní mo fẹ́ lọ wòyàn òun kó èrè mi ah, wo tó bá dọ̀la ń bá ti ń lọ mọ́kù kò fi so mọ́lẹ̀ ṣùgbọ́n. Hmm tèmi yé mi o pé kẹ má lọ rìnrìn wọ̀ sí ni o. ìrìn wọ̀ sí nílé ọmọ mi ah. ó dàbí pọ́ ọkà ń pa ẹ́ sọ mí. ọmọ máa pa mí máa pa mí o. kí ló ń ṣàwọn èèyàn yìí náà kí ni nǹkan tó sọnù lọ́wọ́ tí wọ́n wá káàkiri kí ló dé gan ṣé wọn ò tiẹ̀ lọ́pọlọ lórí rárá ni àbí wọn ò mọ̀ ọ́ tún mọ̀ privacy ni ẹ dúró náà ṣé èmi nìkan ni wọ́n kọ́ ní privacy ní school àwọn pípọ̀ yìí ò lọ́pọlọ ọjọ́ wo la má rí mo fi wá kí ẹ mo fi wá kí ẹ ṣé dídúró ní ká gbàlejò ni mo mọ nǹkan tí mo máa ṣe mo mọ nǹkan tí mo máa ṣe fún mi ìbẹ́lẹ̀ ìgboro rẹ ẹ fẹ́ ju ìtọ́jú bọ́lé ẹran nírò ẹ nǹkan tó ju nígbà wa kò ju níbi. bẹ́ẹ̀ bá bí mi máa bẹ́ẹ̀ bá bí mi máa rí wí. ẹ káàárọ̀ ma. ẹni tá a tá àwọn alọ̀nà láàbò ló ń ṣe. ẹ káàárọ̀ ma. aago méjì lèmi náà ṣì ni mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀. ẹ̀yọ̀ mọ́ mi ẹ má bínú ṣe rí lánàá yẹn tẹ pè mí mo ti gbàgbé kí n sọ fún yín ni bẹ́ẹ̀ ṣe kọ́ọ̀tì báyìí ni mo rántí pé ah, ọ̀rẹ́ mi kan fẹ́ ṣe wedding àdẹjọ bẹ̀rẹ̀ preparation yẹn ni mo wò pé kò ní dà kí n má lọ síbẹ̀ torí mo ní kí n sáré wá mà. nǹkan ayọ̀ náà ni gbogbo ìyẹn àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ ò bá dẹ̀ ti wá pè mí kó o ti sọ yẹn instead tó wá fi darẹ̀ láàmú wá. ẹ má bínú mọ nǹkan tí mo bá yín rà bọ̀ ni mà. èrò ah, ah, ah, tí wọ́n ṣèlówó tó tó yìí fún. Eh. oúnjẹ ọmọ ni. ó máa ṣe wọn aya mi o ò ṣe o gbogbo bó ṣe ń ṣe fún mi. ìyàwó ọmọ yẹn ṣe bẹ́ẹ̀ fún ẹ ká sọ. iye ọkọ ẹ ń kiri àbó òre gbogbo ohun tó ẹrù tó mà tún dìwà fún mi rèé. mo rí i pé mọ́mí ń ṣàdúrà fún yín bọ̀ ẹ ṣàmì. mo ṣàmì. bẹ́ẹ̀ni. àìnú ni mo ṣàmì ẹ̀ sí. torí pé mi ò gbọ́ ẹ má ti ṣe síta. mi kì lè ṣàmì síta ẹ̀yọkàn mi inú ni mo máa ń ṣàmì sí. kí ló wá fẹ́ jẹ? àmọ́ mi ah, àrárá ah, ẹ wo mo ti gbàgbé kí n sọ fún yín náà pé mò ń gbàwé ọlọ́jọ́ mẹ́ta. tàwọn ọlọ́jọ́ mẹ́ta tó ṣe jẹ́ ṣé bó lẹ fẹ́ ṣènáwó ní ọ̀la. bẹ́ẹ̀ ni mọ́ mi ṣe rí mo ti gbàwé yẹn lánàá àtẹ̀ní so méjì lèmi máa gbà tó bọ́dọ̀ la mi ní gbàwé yẹn. torí kò lè dá fún wa. Ah, dáadáa lágbára ọlọ́run àdúrà wa kúkú gbà mọ́ mi ẹ jẹ́ kí n tètè máa lọ mà. kíákíá ni. bẹ́ẹ̀ ni mà torí àwọn ọ̀rẹ́ mi. báńkì àwọn ọ̀rẹ́ mi ajẹ́ lòun ṣiṣẹ́ òun kò ní mọ̀ kò mọ̀ ọ́n sìn pé mo máa dé láti jáde ọkọ mi ẹ lọ́kọ mi. ẹ lọ bẹ̀rẹ̀ jọ̀wọ́ bá mi ṣí gate ṣé ó rán jẹ̀bù ń ni. ah ó ti wà lẹ́nu gate mò ń bọ̀ wá ṣí gate nsìn mò ń bọ̀ mò ń bọ̀. and you see them no be say dem wicked o na their lifestyle o ẹ má ṣe kún. party Welcome, darling. Hi, baby. How are you? I'm fine. Jọ́bù ló rán jẹ̀bù lọ tó fi jẹ́ pé mo kàn hàn látẹ̀kan tí mo ṣe ń pọn géètì tí ò ṣe kí ló ṣẹlẹ̀? Jẹ̀bù Jẹ̀bù mà sínú ilé ìmọ̀ ó ti dá dúró. Ó dá Jẹ̀bù dúró. Bẹ́ẹ̀ni ọkọ. Wáyé. stress látàárọ̀ báwọn box ẹ̀ ń kọ. babe i'm fine tí mò ń bẹ̀rẹ̀ ni kò dáhùn kí ló ṣẹlẹ̀ tó dá dúró kí ló ṣe fún ẹ. ọkọ mi jẹ́ kí n gbé box kà wọlé lọ. babe ọkọ máa ọkọ máa ń decide ọkọ máa ń make decision fún rẹ pé nǹkan báyìí ló fẹ́ ṣe wá kàn dẹ̀ ṣe. ọkọ Rámọkẹ́ jẹ́ ká wọlé lọ. tí ọ̀rá stand náà ṣá because ọkọ máa ń make àwọn decision tiẹ̀ ni o léèyàn o sàn kankan fún mi ọkọ mo dẹ̀ ń béèrè o ṣe jẹ́ ká lọ. mo kó tó mè gbogbo rú àwọn decision tó ń make o bá pè mí náà kò sọ fún mi báyìí tó ṣe máa kàn lé gate man lọ just like that o pe títí kó fẹ́ mi lómi jọ. títí àáfàá jóná òun béèrè rọ̀gbọ̀n. kí ló tún ṣe títí títí break rules ni ó ṣàwọn kó wà ní rules and regulations wa pé ọmọ ọ̀dọ̀ tá a bá gbà wọn ò gbúdọ̀ ṣerun tàbí kọ́ wọṣọ gidi mo dẹ̀ rí pé ilá títí ti fẹ́ máa ga jọ onírè lọ ṣe ló bẹ̀rẹ̀ sí ní ṣerun tó ń wọṣọ oríṣiríṣi tó ń wọ sexy ṣó fẹ́ gbọ́kọ mọ́ mi lọ́wọ́ ni torí ẹ̀ mo ṣe lè dànù ifá torí tiẹ̀ gan ni mo ṣe lé security. are you okay? no mo ń béèrè lọ́wọ́ ẹni ṣé o wà okay ṣé wọ́n ló fẹ́ máa pàṣẹ nu léyìí ni no ó lé gate máa ń jáde kúrò nínú pé kó má ṣiṣẹ́ mọ́ ó sàn kankan fún mi now ó tún ti lé títí náà jáde what's wrong with you now. i'm shouting nǹkan tó ń ṣe ò make sense now tó mọ ni ó ṣe ń lé everybody kúrò ó dẹ̀ sàn kankan fún mi ṣé wọ́n lọ kọ́nu léyìí ni. Ah, babe torí ọ̀rọ̀ títí ló ṣe ń pariwo báyìí ṣọfẹ́ náà mi ni. Eh, eh èmi náà ti mọ mo dídì lálá ẹ ní pé wà títẹ ìdìbò máa ní kò rí jẹ ìgọgọgọgọ ló ti fẹ́ Come on, babe. oh no no no no mo ṣe jágbe mọ́ mi torí ọ̀rọ̀ títí. babe come on stop crying now mi ì jágbe mọ́ ẹ torí ọ̀rọ̀ títí nǹkan tí mò ń sọ torí èmi àti ẹ náà ni. lójú àlá yẹn bó ṣe ń jágbe náà yẹn tó ń tẹnu mọ́ títí. babe i'm so sorry mi ì tẹnu mọ́ títí tí ọ̀tá ló fẹ́ máa ṣí gate ta ló fẹ́ máa assist ẹnu lé náà ṣebí gate ni màá ṣí gate fúnra mi màá dé arrange ilé fúnra mi ṣe borí pé mo ti ṣe gbogbo ẹ. oh my god babe gbogbo àwọn kinní yìí ò ná mà mọ́ ó kó rọrùn kí n kó yàn jọ ṣé mi àti ẹnìkan la fẹ́ máa gbé ni. ah mi àti ẹnìkan lè gbé lè a lè gbé ah. náà at least àti ẹ̀yìn privacy wa. babe babe àwọn nǹkan tó ń ṣe. mo oh hmm, o dẹ̀ má ṣe rẹ̀ léṣe torí ọlọ́run náà. wà lọ bí gbogbo yín sùn ẹ̀ gbogbo ṣe gbogbo ṣe ń mì wọ́n. babe let's go now wá lọ ṣáwà ẹ̀yìn wá ti lè jẹun wá rest dáadáa owó tó ti lọ láti mọ̀ babe, baby let's go come now. babe. I've missed you come. babe ó yá o. kí ló fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọbìnrin for God's sake. ọ̀rẹ́ hmm? tàbá lè get loan yẹn ó máa go in long way o. o ṣẹ̀ṣẹ̀ ń fìlì nǹkan tí mo ń sọ ni tàbá gbà ó máa ease performance iṣẹ́ yẹn by the time tí nǹkan tá a dẹ̀ ń fẹ́ bá ti ń yọ á dẹ̀ máa rí fọ́ńdù owó padà díẹ̀díẹ̀. that's a good idea. tí ò tiẹ̀ lè rárá. jẹ́ kí n pe account officer mi. good làwọn lè jẹ́ kó mọ̀ pé. hello mr sesan. ẹ yà ṣe wà ṣe wà lọ́fíìsì ok a fẹ́ máa bọ̀ lọ́dọ̀ yín sìn. all right oh, uh, good okay. máa gbé fóònù sí sáàbù èmi máa wà lóbùté mẹ́ta. <laughs> mọ́mì fóònù yẹn ń go. hello mami. hello. ẹ kújọ́ meta. ẹ pẹ̀lẹ́ o. màmí mo ní kí n ni o gbà tí mi ò tiẹ̀ rí kọ́ yín rárá. Ah, ẹni a kí wa ẹ ṣé o. màmí láti jọ́ bí mi lù bàyẹ̀ ẹ̀bí rówó lọ́wọ́ mi rárá. ẹ fẹ́ fún mi lówó ah, àǹtí rọ́mọkẹ́ ebi ò pa mí o mi ò dẹ̀ tọrọ jẹ bẹ́ẹ̀ ni ẹ mówó yín dání ẹ ṣe mo dúpẹ́. ah ah ah ẹ wo ẹ̀yin lẹ́mọ̀ ẹ ní ìdòwò nìyẹn bá ní ìdòwò ẹ mẹ́sẹ̀gì. Ah, màámi màámi ṣẹ̀ṣẹ̀ bínú sí sísá mi ni ṣebí tó bá yàn bá ṣẹ̀yìn tó bá ti bẹ̀bẹ̀ ó yẹ kó tán náà ẹ lè torí pé ọmọ burúkú ẹ lè fẹ́ kó ń pàjẹ́ náà. kò yé mi ni ńṣe ló yẹ kó pè mí kó ṣàlàyé fún mi kó lè yé mi dáadáa. màámi màámi. ẹ wo bọ̀dá mi tí màá mi fi lè bínú tó tó yìí a jẹ́ pé nǹkan tí sísá mi ṣe ó dùn wọ́n gidi nìyẹn. of course gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìdáwọ́dẹ̀ dùn wọ́n náà but ọmọ wọn náà ṣáà ni ó ti realize mistake ó dẹ̀ ti ó ti stylish ó ti ń bẹ̀bẹ̀ ṣé wọn máa ń bówó bínú ni ah. àwa làwọn ah. àgbàtà àpàlùkọ ẹnu gbẹ ẹnu gbẹ wọn wá dẹ̀ tẹ̀ gbowó wọn kò fà wá. tẹ̀tọ́ èmi tí mo lọ school next week. èmi mi gan-an màmá mi. babe eh, èmi àti jọmí a ti decide láti bá lọ́nà Yeah. ṣe mọ̀ pé tí kápítà bá ti wà ńlẹ̀ ó máa make iṣẹ́ wa easy then ó tún máa fast. Mm, it's not a bad idea. It's clear. Thank you. Báwo rẹ̀ mo ní plan fún wa? Mm. Yeah, sọ́mà wa mo ti already made up mind mi pé bóyá ká lọ Spain ẹ̀ ní Spain. Wow! Ẹ̀hẹ́n tí wọ́n ti jẹ́ pé à ń lọ má mú yẹn kọ̀ọ̀kan dání o iṣẹ́ àmọ́ privacy wa ara rules wa ni o. o ò ṣetán àti change ara o. bí ti báwo. lọ́jọ́ ṣé tèmi àti ẹ bá fẹ́ travel ṣé mo máa mú èèyàn kan dání ni. ìsinyìí olùrọ́pọ̀ fẹ́ mú rẹ̀ kan dání o wá lọ́ọ́ máa yà wá ní píkítsọ̀ lọ́hùn-ún èmi ò fẹ́ o iṣẹ́ àmọ́ privacy. privacy. ah yes o. sìn wá lọ. o ṣe pharmacist. èmi mọ̀ kẹ́ ọ̀pẹ ìwọ ló lọ́ọ̀kì tó fẹ́. consider again i always be lucky. ẹ̀ǹdẹ̀ oúnjẹ. wọ́n ṣe mọ̀ wípé kọ̀dà báyìí sọ̀rọ̀ àǹdí oúnjẹ. mo ìwọ náà sọ̀rọ̀. o tún máa tún sọ nǹkan mi. ẹ yọ máa sọ̀rọ̀. <laughs> I love you. Love you, mom. baby ó yẹ wá lóògùn now? jẹ́ ṣá. baby hmm? baby now hmm? we are stand up. Oh, let me sleep now. ìwọ ò sọ pé kò dáa kí o máa sùn sí sitting room we are stand up stand up. Oh, I want to sleep. I know. Just stand up. Let's go inside. Pẹ̀lẹ́. Sorry. Stand up now. Yeah, baby. Mm. Sorry. Mm. Sorry, my darling. God. Damn. Sorry. Belly. Oh, but this is not a Please go inside. Oh. No, I want me to rest. Alani, you're my big call. ẹni tó ń dájọ́ ìgbéyàwó Mákindé Ṣáíjú abirú kí lélẹ́yìí. Oh my God. Avoid big calling. You need to pick this call now. You need to pick this call now. Daddy, why are you so worried? See, I'm I'm I'm I'm I'm fine, ma, won't you? So daddy is okay, don't worry. I'm not really okay. Oh. I'm just trying to be okay. Don't worry, your daddy is fine. Yeah? He's okay, don't worry. You'll be called now. Tell him about appointment lónìí. Ẹ ẹ ní sùúrù. Mi like bẹ́ẹ̀ ṣe ń stress around you. To be sincere, me like bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ó yẹ kẹ́kọ̀ọ́ tí ẹ máa ń rò pé ah, fi phone wọn sí silent tó check pé wọn mọ̀ pé ó ń ring. Àbí wọ́n ti wà to tó yẹ pé wọ́n gbàgbé fóònù sílé ni. Kò possible náà báwo ló ṣe máa gbàgbé fóònù sílé. Báwo lè máa fi fóònù ẹ silent Ni róònù ni? Eh, mo kàn fẹ́ kẹ́ fún wọn ní benefit of doubt ni pé bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ because ẹ dúró náà o àbí ṣé ó possible pé wọ́n ti lọ gba contract yẹn lẹ́yìn ni. ìyẹn ò lè possible láìla òun ò lè lọ dàgbà lẹ́yìn èmi náà ò lè lọ dàgbà lẹ́yìn because àwọn méjèèjì làwọn láti sign yẹ nǹkan tó ń jẹ́ kí n máa wò pé nǹkan tó ń ṣẹlẹ̀ yóò normal nìyẹn náà mo ti rẹ́dí lẹ́sìn mo lẹ́kọ̀ọ́ tó máa fi kọ́ọ̀lì ní kí á ti níbi tá a ti máa pàdé. in that case nǹkan tí mo máa ní ká ṣe ni pé bóyá ká lọ wò wọ́n lé because ẹni tí yóò bá rí èèyàn lè bínú sí. kí ló fẹ́ máa jókòó ṣe ń lé lórí kò lè sí nílé náà kò yẹ kó sí nílé orí ìrìn ló yẹ kó wà kókò gbé kọ́ mi kó rẹ̀ sọ mi kó yá o jẹ́ ká pàdé o. all the same ẹ̀ńtàrí a lè bínú sí you never can tell ẹ jẹ́ ká lọ lé kàtẹ́ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ náà àjọkẹ́ má sọ fún mi pé òun jáde o ṣùgbọ́n kí mo fẹ́ tẹ̀lé dáadé jáde ń sìn kì í ṣe pé wàá ní i want to go and see my friends not today ilé tí mo fi ẹ́ lẹ̀ sí òun ni kí n bẹ̀ ṣó ti gbọ́. ok mami. later bíbí jẹ́ kí n sáré mú kan yẹn lọ́jọ́. bàbá mi torí báyọ̀ mi o ṣe mọ́ torí báyọ̀ mi o. ah iná ti ń jó lọ́fọ̀ọ́ àmọ́ kòkó báyọ̀ báyọ̀ gbé kọ́lù. what the f. ó jẹ́ mi. Shiva, bá. Come on, please, baby. What's going on? But mi ní láti sọ̀kalẹ̀ ṣọ. Ah, Kí ló ń ṣẹlẹ̀? what's going on now? ṣé ká sọ pé kò sẹ́ni kankan nulẹ̀ yìí ni hello. ní sùúrù ní calm down èmi believe pé èèyàn máa because the gate is not locked from outside. nǹkan tí mò ń sọ náà nìyẹn náà why tí o ṣe sẹ́ni bọ̀dì tó ń dá wa lóhùn mo ti ń pe bọ̀bọ̀ yìí láti ilé kò gbé kọ́ i'm here again. but ẹ ṣáà calm down. mo baby mi ò lè calm down ó dàbí pé o understand Oh, understand iye millions tó wà lórí ọ̀rọ̀ contract mi sọ̀rọ̀ nípa yìí. darling just calm down take it easy. baby i can't take it easy oh, understand multi millionaire project land n lose lọ yìí náà. mo mọ̀ but all the same Hey, mọ̀ pé wọn ò lè máa dédé wù abẹ́yẹn pé kó má fẹ́ gbé kọ́ possible. Ah, I want no more. wà at stake please. Let me máa ma sùn lọ́jọ́ nǹkan rí mi àbí kí ni ìtumọ̀ ilé ìbáyìí kí ni ìtumọ̀ gbogbo ilé ìbáyìí ọlọ́mọ máa jẹ́ kí n bá wí ìwọ contract la ti lose law already now a lose contract law now ah oh, my god ah oh, my god Tani ni bọ̀bọ̀ iṣẹ́ ta ni bọ̀bọ̀ iṣẹ́ ta ni baby mo fẹ́ calm down ara mi ò calm down. baby just just calm down ẹ ní lose ẹ lágbára Ọlọ́run ẹ. i pray i pray. darling ẹ dé ní sùúrù náà mo wà fẹ́ ṣe. Thank you i'm very sure something important must have happened mo dẹ̀ mọ̀ pé explanations Baby. Mm. Ah, Jesus. Ó ti jí? Eh. Pẹ̀lẹ́. Ó sùn gan ni ọ̀rẹ́ mi rẹ̀. ìlédè sátánù òde wàásù tuntun owó ìsìnjà yá mi. òun látànù tí ń sùn tó òun ló yà. òun látànù àti jẹ́ta ló bá pè é torí ah, ah. mo sùn náà. ṣé èyí ni monday ni àbí ṣọ́sẹ̀ ti kọ́kọ́ lórí fóònù mi. Ah, you know I can't touch your phone èyí ni monday now. ẹ bọ irú wa ni mo wọn lójú wọn ti jọmílójú ti pè kò bá ti pè kọ jọmílójú náà. mi pè kọ ẹ ló jọ mí. yes yes yes kí ló ń pè mí fún. jọmí má má bínú mo lògùn mo sùn. à time tó wá pè mí yóò ti yá ju ó yẹ kó jẹ́ kó di bíi next year kó tó pè mí padà ni. yes now <laughs> really ṣé ọmọ tí mo ṣe pè é tó ṣá ìyá yorùbá dẹ̀ ti jí mi. anyway mo láyọ̀ láti sọ fún ẹ pé a ti lose contract yẹn. contract o. ṣé ọmọ ọmọ iṣẹ́ wàhálà tó ṣá. Ah, ayé mi bàjẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ a lè lose ẹ bẹ́ẹ̀ náà wọn kàn lè gbé fẹ́ lómi bẹ́ẹ̀ náà ò bá ti wá jí jí mi ò bá ti wọlé. mo pè é pé pé ò gbé kọ mo wá sílé yín mo gbá gate. ó yẹ kó gbá mo gbá gate títí títí irú orun kú wo nìyẹn téèyàn bá ń sọrun kú gan ó yẹ kó ti jí. kò sọ̀rọ̀ kankan mọ́ yẹ ká máa retí ìjọba lókù ẹ̀wọ̀n lókù yes ẹ̀wọ̀n lókù lónìí tá a lọ́gbà ìwọ náà ó ṣàyẹ ó yẹ náà ẹn ó yẹ náà a ní kóòtù ló kù sẹ àtọlọ́pàá ibi tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ mi ò tí mọ ibi tó fẹ́ gbà yọ sí wa bàbá kúrò lórí fóònù kúrò lórí fóònù fún mi jàre. ọ̀rẹ́ máa kọ́ ha lọ oró mú mi oró mú mi oró mi oró. what's that farabalẹ̀ farabalẹ̀ ẹ jọ kí ló fún mi lò gangan tó fi di pé mo sùn látàárọ̀ sunday mo wá ń jí nírọ̀lẹ́ monday mi ò jí lọ́sàn-án mi ò jí nírọ̀lẹ́ mi ò jí lóru kí ló fún mi lò mo fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ àwọn ọ̀nà bíbí bèbí mi jàre sọ gbọ̀ngàn tí mo sọ ni mo ń béèrè lọ́wọ́ pé kí ló fún mi lò ó sọ fún mi pé eh, mo sọ para rẹ bébí wèrè wo. ok i'm sorry ìwọ ló sọ pé ara rẹ lànà oògùn ẹ tó máa ń lò yẹn ṣé mo pé èkó ló máa ń lò. ìwọ tó ń bí gbogbo ara ló ń ro ẹ mo wọ́n pé kí n dọ̀bọ̀ ẹ̀fọ́ mo fún ẹ mẹ́ta mẹ́ta mo fún ẹ bíbí kò lè rest dáadáa náà ni. padà bàjẹ́ sórí hmm? kólórí kórìí ni wọ́n ọmọbìnrin no no no no mama dìde tó bá fẹ́ kí n ṣe nǹkan tí ò yẹ kí n ṣe wà bó ṣe wà kó fi kó lágbègbè tí inú ẹ kó máa gbọ́ mi kọ́ńtrátì tèmi àtijọ́ mi lójú lọ yá lónìí lórí àti lùsẹ̀. n ò lè gbé ó yẹ kí bọ̀dá jọ mi lójú lọ síbẹ̀ àti lùsẹ̀ lọ sáà. àbúrò ìlú ni a ní ìwọ́n bọ̀dá jọ mi lójú lọ síbẹ̀ jọ mi lójú sọ fún ẹ pé wọ́n sọ fẹ́ mi ń sìn pé òun dẹ̀nu gate òun kan gate ó jẹ́ kóun tún wọlé jọ ó lè bí nǹkan jọ mi lójú òtún lè jẹ́ kó wọlé ṣe wà lúwa ẹnibodè kọlẹ hàn ní ní ọkọ wọlé ní o. àbí òfin sàkó ọmọbìnrin ni wọn ni rúùsì àti regulation wèrè rúùsì àti regulation lórí burúkú ọkàn ló fẹ́ láti. mi ti bínú mi wà bó wà wà wà torí ń sìn láàrin èmi àti ẹ gbogbo ẹrù ẹ tó kéré àti tó fúyẹ́ àti tó wúwo jọ má gbàgbé kankan máa kó gbogbo ẹ kó má lọ mi síbọ. àyù màá ti bá tẹ̀mí lórí burúkú mo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ gbèsè loan gbèsè loan àwọn ọlọ́pàá privacy náà ni o privacy náà níjọ mú lójú wọn náà ṣe dáadáa ṣé o lè fún fẹ́ǹsì wọlé o bá ti fún fẹ́ǹsì. obìnrin tó ní ìwà tútù tó bá píkọ́ lẹ̀ píkọ́ lẹ̀ bó ṣe píkọ́ yìí kò lè solve problem yìí eh, eh, bàbá yóò mọ̀ pé mi lè dáṣẹ́ wọn yìí mi lè dáṣẹ́ wọn àjọ máa lọ ṣe ni tó bá píkọ́ báwo la fẹ́ eh, bàbá yóò gbé kọ́ bàbá yóò gbé kọ́ kí ni mo fẹ́ yàwó fún kí ni mo kí ti má fẹ́ yàwó kí ni mo wá ọlọ́run ọba ò bá ti dá mi lóko bó tó bá jókòó bó ní mímí ní fèsì gbogbo problem yìí tọ́lọ́ máa ń ṣe rẹ̀ máa ń dàbí pé ló ń ṣe ni gbogbo èèyàn kọ́ ló máa má rìn tòótọ́ kí ni gbogbo eléyìí jẹ́ wá bọ̀bọ̀ ìlọ jẹ́ wá bọ̀bọ̀ ìlọ jẹ́ wá bọ̀bọ̀ ìlọ bọ̀bọ̀. Màámi ìjọ ìṣàánú mi ìjọ. Ohun tó yẹ kí n ṣe fún ẹ, ó yẹ kí n sọ fún ẹ wípé kó lọ kọ lẹ́tà kó tó wọnú lébi wa. Màámi. Èmi mo ní inú lébi. Ìrìnà náà yìí jogún bíbá ẹ̀ fún. Àrà tó bá dẹ̀ wò mí ni mo lè dà. Ṣùgbọ́n èmi ò ní ju iye agbọ̀nrín ìwà bíi ti òun ni mo ṣe jẹ́ kó wọlé ó dà gbogbo tó wá rò kalẹ̀ yìí kí ni kí ni kí ni ìdí ẹ̀. ìfọ̀ mi kò kí ń ṣẹjọ́ mi ṣe rules and regulations mi àtọkọ mi tí kò kí ń ṣe pé bí àmọ́ ṣe nǹkan fún yín máa ń mi. rules and regulations yẹn ṣó ti wá tán ni ẹ̀wọ̀ nǹkan tí mo kàn fẹ́ kẹ́ bá mi ṣe ti ni pé kẹ́ tẹ̀lé mi kẹ́ ọlọ́ba mi Bíọ́lá ní olóhùn ọ̀fẹ́ rí mi pé kí n má wọlé wo mo kò ráyè pé bọ́ọ̀sì jáde ní ọ̀pọ̀lọpọ̀ olówó èjò máa bí ẹ wọ̀ nígbà. ìtẹ̀lé máa ń wẹ́nu tí o ọmọ mi lẹ́sẹ̀ so ojú lọ́rọ̀ wa o kémi tẹ̀lé ẹ lọ láì tí tí mi ò ìgbàṣe oṣù méjì ah. tí máa fi wọlé yín ìyàwó privacy ṣé o privacy ara ẹ mọ́ ni rúdà regulation wà tọkọ ẹ ẹ ti pátì ni ó wá ní kémi tẹ̀lé ẹ lọ sínú ilé ẹ̀ kémi lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi rò pé mo tó sọ. Ah, um, um, màámi uh, lóòótọ́ nǹkan tí sista mi ṣe ò dáa but àṣà ní gbàdúrà kan tó wàá dálé mọṣú sí ibà ẹ jọ ẹ tẹ̀lé wọn lọ bá àwọn bèbè ẹ jọ. èmi gan lè tẹ̀lé yín. ibi ò ṣe o ṣe mi. báyìí ló gòtò. àgọ̀mú ìwádìí. ṣé ibi tí bá dúró sí kọ́ ló yẹ kó dúró sí ṣọ́dẹ̀ lójú pé mi mo bí wọ yìí ah, ọ̀dẹ̀ rìndé ni ẹ o wo tó fẹ́ gbọ́ èmi ò níbi kankan tí mo fẹ́ tẹ̀lé ẹ lọ ah. ó lè lọ ọ̀dọ̀ àwọn ọ̀yọ́ ọkọ ẹ̀ wọn ẹbí ọkọ ẹ̀ o wọ́n tẹ̀lé torí mo mọ̀ káwọn ní access sínú ilé yìí wọ́n ń wọlé wọ́n ń jáde wọ́n ń wọlé wọ́n ń jáde bó ṣe wù wọ́n náà ṣe ń ṣe ah. àwọn ni kó lọ bá kó lọ bẹ̀ wọ́n kó lọ bẹ̀ bèbè lọ́dọ̀ ọkọ ẹ̀ ṣùgbọ́n mi tí mo jókòó yìí ọlọ́run má jẹ́ lórí wá gbọ́ àsìkò lọ tètè mọ bó ṣe máa kẹ́rù ẹ tó tètè máa gbálé ọkọ ẹ padà lọ torí kò síbi tó lè dúró sí bíbí. màmá mi ẹjọ ẹ jẹ́ kí n tẹ dúró gbé màmá lo yàrá àbúrò mi. o ò lè lo yàrá àbúrò ẹ wo. Ah, màmá mi ẹjọ. ẹ ah, eh, o ti kú òbí o ti kú òbí ni. Ah. lọ dá wàhálẹ̀ àti àdánwò ẹ lọ dá yanjú ní ọkọ ẹ. màmá mi ẹjọ wá rí ìwọ tó yẹ kó mọ tó ń ṣe aṣọ. òun ni gbogbo ẹ̀ délẹ̀ báyìí sin tójú yàn ò gbà sista mi ṣe ṣe ń so tọrọ pẹ̀lú yín ìwà ọ̀dẹ̀lẹ̀ wo inú oṣù gidi lẹ́ṣẹ̀ náà ṣẹ́yìn lè máa kọ́kọ́ lọ́kọ ni ẹ torí pé ẹ lọ́kọ ń sin ẹ lọ sẹ́ẹ̀dẹ̀ ẹ̀bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ ṣẹ́ẹ̀dẹ̀ náà kọ́lẹ́ wá padà wá dé sí báyìí. Fẹ́mi kò kí n ṣe èbè mi. Ìwọ náà mọ rules and regulations tó ibi àtọkọ mi ní. Ẹ wo rules and regulations máa yẹn bínú sí nǹkan tẹ̀ ń tẹnumọ́ tẹ̀ ń tẹnumọ́ náà nìyẹn. Kí ni wọ́n fẹ́ ṣe báyìí sìn? Ehm, ẹ wo ẹ mọ nǹkan tèmi ò bá sọ because èyí tí màmí ti sọ pé àwọn ò lè bá yín lọ sìn. Gbàgbé akẹ́ lọ bá yọ ọkọ yín ṣe mọ pé ìyọ ọkọ yín at least ọkọ ṣàmà respect yẹ. Ó lọ kó lè bó yẹ ò lè bá sọ̀rọ̀ tí lọ bá mọ́mì wọn, wọ́n dẹ̀ bá yín bá wọn sọ̀rọ̀. Yes máa ṣe wọn aya mi o kò ṣe o gbogbo bó ṣe ń ṣe fún mi. ìyàwó ọmọ yẹn ṣe bẹ́ẹ̀ fún lágbára ọ̀fẹ́. ẹ káàsán. ìyá ọkọ ẹ ń kiri. àbó òre gbogbo ohun tó ẹrù tó máa tó dìwà fún mi rèé. mo rí i pé mọ́mí ń ṣàdúrà fún yín bọ̀ ẹ ṣàmì. mo ṣàmì. àìnú ni mo ṣàmì ẹ̀ sí. mi kiri lè ṣàmì síta ẹ̀yọkàn mi inú ni mo máa ń ṣàmì sí ẹ wá. kí ló wá fẹ́ jẹ àmọ́ mi àràrà ẹ wo mo ti gbàgbé kí n sọ fún yín náà pé mò ń gbàwé ọlọ́jọ́ mẹ́ta. tàwọn ọlọ́jọ́ mẹ́ta tó ṣe jẹ́ ṣùgbọ́n lẹ fẹ́ ṣèlọ́wọ́ ní ọ̀la. bẹ́ẹ̀ ni mọ́ mi ṣẹ́rí mo ti gbàwé yẹn lánàá àtẹ̀mí so méjì lè ní máa gbà tó gbọ́dọ̀ làmì ní gbàwé yẹn. dáadáa lágbára náà àwa kò kò gbà. mọ́ mi ẹ jẹ́ kí n tètè máa lọ wọn. Ah, kíákíá ni bẹ́ẹ̀ ni mà torí àwọn ọ̀rẹ́ mi. ẹ wo sista mi ṣé n bá yín gbé báàgì yín because àwọn kí mọ́mì gbọ́dọ̀ bá yín bí. no mọ́mì ni ṣé kọ́ wá lèmi náà lé ni ọmọ anẹ́mi ọmọ anẹ́mi ni mo fẹ́ abọ̀ yín sílé náà ẹ ṣáà kẹ́yìn mò ń support bọ́ ẹ máa ní ìdásẹ́ mo kí mọ́mì ò gbọ́dọ̀ bá yín bí. Ah, sista mi ẹ jẹ́ bá yín gbé báàgì yín síta o ẹ bá yín gbé o. Ah. ó jẹ́ bí wọ́n kò bí wọ́n lè o why don't you ask? àwọn aṣíwájú bọ́ ń ṣe lò àwọn tó rẹ̀ wọ́n. Ah, ìyàwó olè ọgbọ́n dẹ̀ la fi ń gbélé ọkọ. obìnrin tó níwà tútù tó fani mọ́ra.